إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد السلام عليكم ورحمة الله وبركاته إليني تسواجه àlàyé àwọn ahadis tó wà nù with two hundred golden hadith from the messenger of allah ti abdulmalik mujahid tó kọ ilé ìtẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia ní ó gbé ìwé náà jáde hadithi ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gọ́rùn-ún hadith number ninety six là ń ṣàlàyé lọ́wọ́ hadith tí ó jíṣẹ́ lá muhammad sallallahu alayhi wa sallam ti sọ pé jitanibu sábọ̀ alimubi court kí la rasulallah wa man hunna qala ashirku billah. والسحر إلى أن قال وقطف المحصنات الغافلات المؤمنات òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam sọ pé jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ apanirun méje kan wọ́n ń béèrè lọ́wọ́ òjíṣẹ́ ńlá Muhammad pé eré òjíṣẹ́ ọlọ́run wa ma hunna kí làwọn ẹ̀ṣẹ̀ náà òjíṣẹ́ ńlá Muhammad ní ash-shirku alákọ̀ọ́kọ́ ni ìmórogún pẹ̀lú ọlọ́run má ṣe bọ ẹlẹ́ẹ̀kejì ni wà sẹ́ẹ̀rù àti idán títí táwọn bí fi sọ pé dídápa àdápa irọ́ mọ́ àwọn obìnrin mùmíní tí wọ́n jẹ́ ẹni rè ìdádàparọ̀ zìnà <clears throat> mọ́ àwọn abilékọ mùmíní tí wọ́n jẹ́ ẹni rè ẹlẹ́ẹ̀kejì yẹn là ń ṣàlàyé lọ́wọ́ àṣehẹ̀rù láti inú tíra kan tí a mọ̀ sí asọ́rí milibatar fi tasọ́di lè sáhárọ̀ tilẹ̀ àṣọrọ̀ tí àáfàá wa <clears throat> Waheed Abdulsalam Baali tí wọ́n kọ àlàyé tá a ṣe tán lánàá òun náà ni àwọn ọ̀nà mẹ́jọ nínú àwọn ọ̀nà àwọn ọ̀nà mẹ́jọ kan nínú àwọn ọ̀nà tí àwọn tó máa ń sà síyàn tàbí wọ́n máa ń fa burú kan yàn ọ̀nà tí wọ́n máa ń gbà láti ṣe bẹ́ẹ̀ ìyẹn ni nípasẹ̀ àwọn àlìjọ̀nú àti èṣù pẹ̀lú àwọn èlèṣù báwo ni wọ́n ṣe ń ráwọn àlìjọ̀nú ìbá sọ̀rọ̀ báwo ni wọ́n ṣe ń rí wọn lò báwo ni wọ́n ṣe ń rí wọn darí ó mú mẹ́jọ wánu àwọn ọ̀nà yẹn ó sì ṣàlàyé rẹ̀ bó tilẹ̀ pé <clears throat> àwọn kan wà tó fi pamọ́ kẹlòmíì má gbọ́ kó náà tọ̀lọ̀ máa lò ó sọ pé yàtọ̀ sáwọn ọ̀nà mẹ́jọ yìí omi tó ń bẹ tóun ò mọ̀ tí wọ́n mọ̀ láwọn ìlú míì lónìí a lánàá pé inṣàlá àmọ́ tẹ̀síwájú àlàmẹ́tún yu'rafu bí as àwọn àmì tàbáwọn nǹkan tá a lè rí tá a fi mọ̀ pé ń tá a rẹ̀ nígbà tá àárẹ̀ kọlù wá tàbá ìsàn ń ṣe wá tàbí ìnira kan wá tàbá ìrojú kan bá wa tá a fi mọ̀ pé ẹni ni onídán ni alásàsì ni olóògùn ni ojú ọ̀nà ṣàìtọ́ ni ńlò àlìjánu ní kìí ṣe ni ọlọ́run àfáà ni òun sọ fún wa àfáà wa ń tẹ̀síwájú ní ìdá ìdá tí a bá lè ṣalábàápàdé àmì kan ṣoṣo nínú àwọn àmì wọ̀nyí fi ahadil mu'alijin ní ọ̀dọ̀ ọ̀kan nínú àwọn tí wọ́n láwọn ń ṣèwòsàn fàwọ́wà sàárù kálọ̀ wọn pé ń tọ̀ wọn ò pìdán ni o kò ṣèwòsàn pẹ̀lú ojú ọ̀nà ọlọ́run bìlà adìnà raib láìsí iyèméjì bó ti wù kó kéré mà tí ò sí wàhádìí làálẹ̀ mẹ́tìyà àwọn àmì wọ̀nyí nìyí alákọ̀ọ́kọ́ àfáàní yas'alu al-maridu an ismihi wasmi ummi yóò máa béèrè lọ́wọ́ aláàárẹ̀ tàbí aláìsàn yẹn tàbí ara nìyẹn tàbí ẹni tó níṣòro kan kí lorúkọ ẹ̀ kí sì lorúkọ ìyá ẹ̀ tó tá a ti dọ́dọ̀ ẹnìkan fẹ́ ṣe òsàn tó bá ń béèrè ẹ almu'alijina àwọn tó ń ṣe ìwòsàn bil Qur'an bal huwa minal mu'alijin as-sahara ọ̀kan nú àwọn tí wọ́n ń lo àwọn àlìjànú ni. ẹlẹ́ẹ̀kejì <clears throat> yahudu atharon min athari marid yóò mú orípa kan nú àwọn orípa aláàárẹ̀ yẹn kẹ́mi ṣe ṣàlàyé tí wọ́n ń pè lórípa lánàá náà ní bàkíyà tó ṣe àṣẹ́kù bọ̀ǹkan bíi kíni thawbon aṣọ rẹ̀ bí kò sọ pé kẹlẹ́ ọmọ aṣọ kan tó wà ní tẹ̀lé àpótí yín wá tàbí ẹ wo aṣọ kan níjọ́ báyìí báyìí báyìí báyìí aṣọ yẹn lọ́mọ wá tàbí aṣọ kan wà tẹ́ ti lògbó tẹ́ fi ń ṣàkísà ẹ lọ́mọ wá kọlansuwa tàbí kò ní kéèyàn lọ mú fìlà rẹ̀ kan wá mindil tàbí ankachifu rẹ̀ kan fanila tàbí oníkéèyàn lọ mú bíi singlet wá tàbí àwọ̀tẹ́lẹ̀ wa kan bí obìnrin wọn lè mú kó mú kọ́nsẹ́ẹ̀tì ẹ̀ wá tàbí kó mú skẹ́ẹ̀tì wá tàbí kó mú kinní kan tó ti lò wá káàdì mọ̀ pé onídànlẹ̀ nìyẹn. <clears throat> nàbà tálẹ̀ kẹta athalis ahyana yatlubu hayawanan bisifatin muayyanatin nígbà míì yóò máa béèrè lọ́wọ́ èèyàn kéèyàn mú ẹran kan wá pẹ̀lú àwọn ìròyìn tá a ṣàdáyanrí fẹ́ràn yẹn bí kò pé màálù dúdú tàbí màálù pupa tàbí màálù funfun tàbí kó sọ pé àgbò tó funfun tí ò ní àbàwọ́n kankan lára tí wo rẹ̀ ká tàbí tí wo rẹ̀ lọ wọ́n lè sọ wípé ewúrẹ́ tẹ́yìn rẹ̀ gbagba dúdú wọ́n sàmọ̀ sọ bá lè sọ wípé ẹyẹlé funfun tí ò ní dúdú nú kódà wọ́n ní wọ́n ẹbẹ bá mẹyẹlé ń wọn náà funfun wọn ò ní tí ì lò wọn ò so mọ́lẹ̀ wọ́n torí pé wọ́n mọ̀ pé àwọn tó ń tà ó lè ní dúdú ní tí wọ́n ti já yẹ̀ ń kú májẹ̀mú táǹjẹ̀nú sì fún ni pẹ́yẹlé funfun nìkan ni kó lò wọ́n ó mọ́lẹ̀ fún bí ọjọ́ mélòó kan nígbà náà a rí i pé dúdú ìyẹ́ dúdú kankan ò padà hù lára ẹ̀ ni wọ́n ó lò ó lè jẹ́ pẹ́pẹ́yẹ wọ́n ní kẹ́ ẹ lọ rà wá ó lè jẹ́ adìẹ wọ́n ní adìẹ ìbílẹ̀ ní o wọ́n ní kẹ́ ẹ lọ rà wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oríṣiríṣi nǹkan ni wọ́n lè mú wá báwọn wọ́n lè sọ wípé ẹtù wọ́n lè sọ pé òkété wọ́n tún wá fún láwọn ìròyìn kan kan tẹ́ bá débẹ̀ o ẹ ò gbọ́dọ̀ ná o iye tí wọ́n bá pè ní kẹ́ ẹ̀ rà o lìyàdìbáhà o lìyàdìbáhà o ìyẹn kó fẹ́ du ẹran yẹn wàlàyàt kúrúsùmọ́lọ́ọ̀hì àlè kò sì ní í dá kọ́ ọlọ́run kò ní ṣe bísímìlá ìláyé nígbà tó bá fẹ́ pa wàrúbàmà látọkọ bìdámihì àmàkínà lè alámi mínálùmárì nígbà míì ẹ̀jẹ̀ ẹran yẹn wọn ò ṣàn sí àwọn ààyè tí ara ti ń ní ẹni yẹn bóyá oríkèéríkèé ààrẹ ẹ àwọn yàrùmí bí ifi mẹkánì kọrí bóyá oríkèéríkèé ààrẹ ni bóyá orí ló ń fẹ́ nìyẹn wọn ò fi ra orí ẹ tó bá yẹ pé ó lára ń tàn wọn fi oríṣiríṣi wọn lè fi ṣe tàbí yàrùmí bí i Hmm? fi mẹ̀kánì kọ́rìbì tàbí kí wọ́n lọ jùnù sí ààyè kan tó jẹ́ bí ahoro yàbí ilé ahoro kan àbáyé kan tó jẹ́ ahoro wọ́n kàn lọ jù bẹ́ẹ̀ ẹlẹ́kẹta nù táwọn ti rẹ́nìkan tó ní ewúrẹ́ lọ́ra àbí olóńgbò àbí ẹlọ́ra kìíní kan wà láti ń fi ìròyìn sí tàbí ìdáni lọ́rẹ́ ẹ̀rí ń tọ̀ onídàáni ẹlẹ́ẹ̀kẹrin kìtàbà tó tọ̀ láásìmù tó bá ti ń kọ àwọn talisman mm-hmm, wọ́n lè kọ kúlíwà aláùsọ́mọ̀dì lọ́mú yẹlé dìwọ̀lámù yóò lẹ̀ dìwọ̀lámù yẹ́kù lẹ́hùn kú fún àdá ìbí kúrò àní àbí tí wọ́n bá débi aláùsọ́mọ̀dì yẹn mímú sọ́mọ̀dì yẹn wọ́n á fẹ́ ẹwà tí wọ́n á kọ nǹkan tẹ́ ẹ̀ ní mọ̀ tó máa rẹ̀ sí omi ìwà àwọn lè ya alákàn pẹ̀lú hàǹtì ibi ìka ìmúlága rẹ̀ wọ́n kọ oríṣiríṣi nǹkan sí ibi ẹsẹ̀ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ bá ti rí i pé ó ń ya àwọn ìyàkuyà téèyàn ò mọ̀ tó jẹ́ tó ṣàfihàn nǹkan sí orí wàhálà ni àbí sínú ojú ewé tá a mọ̀ sí pépà ni àbí sínú aṣọ lè sọ pé ẹgbẹ́ kọ́lé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti nípa ìjẹ̀nu nù nílò ẹ̀. alkhomi ìṣẹ̀lẹ̀ karùn-ún tìláwàtúlà àzá imi wàtọ̀là sí mi gọ́yìrì mọ̀fùmá kó máa ka àwọn àzá ọ̀fọ̀ kó máa pe àwọn ògidì àyájọ́ ọ̀fọ̀ ògèdè àyájọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó máa pè é àtàwọn èdè míì tá a gbọ́ ó dàbí kí agbádágbẹ́rẹ́gbẹ́ àgídíkà ànímọ̀ tó máa kíní kò ní jọ kúránì àti sọ lánàá pé ńgbà míì wọn ò pé kúránì láti fi tàn yàn jẹ ìyẹn rò pé kúránì wọn lò wọn àmọ́ ka wọn míì tá a ní gbọ́ àfa kan kan lójú mi ó ní ìyẹn ò yé mi ó ní ẹnà kéwù ó ní gbogbo èdè ló lẹ́nà ṣe pé Yorùbá náà ní ẹnà bí ká ege mi ń ege mi ń gí èmi náà ege mi ń gí tága ní tani tàgà ní tani náà ni ká sọ pé ta títì ní títì tani náà ní jẹ́ bẹ́ẹ̀ ta títì ní tani náà ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n lè sọ pé ti títì a títì ní títì a ti títì a títì ní títì i títì tani náà ni ṣé àwọn pé èèyàn kàn wọ́n gbọ́ títì títì kí ni ń wí. Aha, yorùbá nù ó ní àwa tá a gbọ́ ẹnà làmọ̀ tó mọ̀ tá à ń wí ó mi sọ pé ẹnà kéwù ni kéwù tóun na ń ké záwọn wọ̀ ọ́n pé ẹ kú ẹnà ṣùgbọ́n o èyí ní sọ ní quran máa tayà sàrọ̀ mi ni ẹ ké tó rọ̀ sọ pé ẹ ké quran sọ fún wa pé a fún òun anábì ní òtíìtù alkùránà wa misbáhù máa afún kùrán àti irú kùrán náà ní hadith anábì wa muhammad sallallahu alayhi wa sallam ló fi sọ pé taraktu fikum amrayni lan tadillu man tamassaktum bihima kitaballahi wa sunnata nabi ó fi nǹkan méjì ilẹ̀ fún yín ẹ̀ lè sọnù láyé tẹ bá ti dìrọ̀ mọ́ méjèèjì tíra ọlọ́run àti súnà nàbí sallallahu alayhi wa sallam ní sọ́lọ́tù jùmọ̀ ọlọ́run ní wọlé di fili omi yìí náà òun ló gbé dìde nínú àwọn ìjọ tí wọn mọ̀ọ́kọ mọ̀ọ́kà òjíṣẹ́ kan láàrin wọn yàtúlọ̀ àlímọ̀ àyà àti ó kí àwọn àyà kùránì fún wọn wẹ̀yọ̀ alímọ̀húnmùlì kìtà bá ó ka kùránì fún wọn hikma ó ń wọn ní hikma wà ń mí ń nù tó fojú hàn hikma kùránì nù ṣe imam ahmed bin ambal rahimahullah rahmatan wa ah imam shafi'i rahimahullah rahmatan wa ṣe wọn ni alihikima náà ni sunna alihikima ò ní sunna tó ń sì gbọ́ lẹ́nu àwọn tí wọ́n ṣáájú àwọn tí wọ́n jẹ́ onímọ̀ nìyẹn tí ọlọ́run kò ṣàánú wa nítorí náà kò sí ẹ̀nà kùránì o hmm, so yóò máa pọ̀ fọ yóò máa kàkàkùkà gẹ́rù ìmọ̀ fún mọ̀ àhámúsà kọ́kù àhámúsàkọ́kù kí ní jẹ́ àhámúsàkọ́kù àhámúsàkọ́kù aláwù yáso aláwù kí owó tó ní yáso ya haúsá ni ànígbọ̀tùmọ̀ àtàwọn lọ pa oríṣiríṣi tí ní wọ́n mọ̀ ká. Hmm? ẹlẹ́ẹ̀kẹfà asadis ìtọ́ olèmọ̀rí ìdí hijab yóò fún yẹn ní hijab bíi òǹdè hmm. wọ́n tó ń lo hijab yẹn à ń lò fún náà Mm, tàbí ògèdè tàbí àyájọ́ mm, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò á fún níbi òǹdè kan yẹtẹwì alamurọba art tó ṣe pé wọ́n ṣe eh, wọ́n bí bí tíra wọ́n rán bí igun mẹ́rin bìdáhìlì ha inú rẹ̀ òru fún how are common yóò ní àwọn aráàfin kan tàbí àwọn nọ́mbà àwọn òǹkà kan tá à ní mọ̀tòmọ̀ ẹ̀ wọ́n kọ sínú wọ́n wé inú kí wọ́n wé tàbí kí wọ́n ràn hmm? ẹlẹ́ẹ̀kẹtàdì fún yàn hmm. wọ́n ní ṣùrànù ẹlẹ́ẹ̀keje ìyá àmúrò màríìdọ̀ bí a yà àtẹ́zìlà náà sàmúdàtàmọ̀ àyánìtàn fi gòrfàtìn yóò pa aláàárẹ̀ tàbí aláìsàn tàbí ẹni tó wá sọ́dọ̀ rẹ̀ láṣẹ bí a yà àtẹ́sílà náà sàpé kúrò lọ́dọ̀ àwọn èèyàn ó pa àwọn èèyàn tí kò mọ̀ lọ́dọ̀ ẹnì kankan wọ́n dáta mọ̀ àyànà fún àwọn àsìkò kan tí ó sọ fún tí ó ṣàdáyanrí ẹ̀ fi gòròfà àti yàrá kan ní kó lọ jókòó sí o látàrí kúlò àṣàmùsù tó rùn ò lè wọbẹ̀ yàrá yẹn òrùn ò ní wọ̀ wàyùsà ní àlàámà àwọn èèyàn máa ń pè ní àlẹ́hẹ́jìyàtà àlẹ́hẹ́jìyà ni wọ́n máa ń pè bẹ́ẹ̀ so yóò ní kó lọ ọbẹ yàrá yẹn òun ò lè wọ yóò wá jókòó bẹ́ẹ̀ ò lè ní ọjọ́ méje yóò fi jókòó bẹ́ẹ̀ ò lè ní ọjọ́ mọkànlá yóò ṣàṣọyẹ ọjọ́ tí ó fi wà ń tí wọ́n bá ti ní kéèyàn lọ jókòó ń rúbẹ̀ kó mọ̀ bẹ́ẹ̀ nìkan asaminu ẹlẹ́ẹ̀kẹjọ àhìyáná ìyá tìlúbù mi nàlẹ́ màrídì yóò sọ fún aláàárẹ̀ yẹn ma'an lè muddati mu'ayyana pé kò gbọ́dọ̀ fi ọwọ́ ba omi kò gbọ́dọ̀ fara kan omi omi gbọ́dọ̀ dà sí láà fún àwọn àsìkò kan o gọ́ọ́líbán takunu arba'ina yàmọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ogójì ọjọ́ ni wọ́n fi ní ò gbọ́dọ̀ wẹ̀ kò gbọ́dọ̀ fomi kanra nígbà téèyàn bá lọ ọ̀dọ̀ wọn tí wọ́n ní kéèyàn máa wẹ̀ kéèyàn máa fomi kanra fógójì ọjọ́ sẹ́yìn pé kò ní kírun tó bá jẹ́ ni tẹ́sí iye pé ah tẹ́ dé kẹsìn oyè náà lójú lọ tàbí kò mọ̀ páwọn onídàáni ó lè lóun ó máa ṣe tàyámù kò ní ìrun náà nítorí wípé omi ó wà nǹkan kan ò sì ṣe kì í ṣe pé egbò kan ṣe yóò sọ pé ó ń tọ̀hún ni kò gbọ́dọ̀ fómi kanra wàádìílẹ̀ alamat ó ní àmì eléyìí tí wọ́n bá ti ní kó mọ́ fómi kanra fún ogójì ọjọ́ tadúlù lọ́pọ̀lọpọ̀ gba ogójì ọjọ́ ni máa jẹ́ tadúlù ala analiji níyà alẹ́dí yakhdumu ada sáhìrọ̀ nasọ̀rọ̀ níyù àlìjẹun tí ẹnìyẹn ń lò nasọ́rọ́ lálìjànú yẹn christian lálìjànú yẹn tí wọ́n bá ti sọ́rù yẹn fún yẹn tá a sọ nìyẹn. ẹ ọlọ́run ṣàánú wa mo mọ ẹnìkan ó ti kú o hmm, ọlọ́run kò forí jiyàn torí mùsùlùmí mo mọ̀ sí àárẹ̀ kan kọlù àìsàn ṣe ẹ kírun ni olóhùn ah, ò kírun tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ nìyẹn pé kò sọ pé ìrun ò dáa kò sì jiyàn pé àwọn ah, kírun mùsùlùmí àwọn ti pẹ́ o ó ní ṣùgbọ́n òun ò lè rí òun kì í tí májẹ̀mú tí wọ́n fún òun bí tí wọ́n ti ń ṣèwòsàn tó ṣe òun ni kí ló wá ní kẹ́ ẹ ṣe tóun bá ti jí làárọ̀ wọ́n ní kó ń tọ̀ ìtọ̀ àkọ́kọ́ tóun ó tọ̀ òun ó tọ̀ sórí ẹsẹ̀ ọ̀tún òun ó tún gbé tún darí àsákàrí òun sẹ́sẹ̀ òsì òun ó tún tọ̀ sí ṣùgbọ́n òun ṣe gbọ́dọ̀ máa tọ̀ sẹ́sẹ̀ yẹn lára ṣùgbọ́n òun ṣe wá fẹ́ kírun yóò sì gbẹ́mọ̀ subhanallah wọ́n ní kó máa da ẹ̀gbin sára ẹ sì rántí náà àwọn ọ̀nà tá a fi ń pè àwọn àlìjànú tá a fi ń sún mọ́ èèyàn ọ̀kan nù rẹ̀ náà lọ́nà ẹ̀gbin tẹnìyàn ó kó ẹ̀gbin èyí tó burú jù ní sùfúlíyà tí wọ́n so mushaf ojú ewé kùránì mọ́ àtẹlẹsẹ̀ tí wọ́n yé tẹlẹ̀ tí wọ́n tún fi tẹlé ìgbẹ́ àbílẹ̀ ọlọ́run ṣàníyàn ní wọn láǹjànú máa tètè dá wọn lóhùn gidi ọlọ́run ṣàánú wa. irú hátìmá pé ènìyàn àjẹ̀nú ń lò ẹlẹ́ẹ̀kẹsàn-án yóò tí lèlè màrí ìdì àṣìyá à yẹdùfánù hàn fìlà àrùdì yóò fún aláàárẹ̀ ní àwọn nǹkan kan yẹdùfánù hàn fìlà àrùdì tí wọ́n sọ fún pé kó lọ rí mọ́lẹ̀ pé kó lọ rà gbìn ìmí ìwọ̀n sì ní sọ pé ó rí mọ́lẹ̀ òbúlẹ̀ pé o wọ́n lè sọ pé kó lọ fi sórí ìgbín ṣùgbọ́n lè wọ́n ní kó lọ rí mọ́lẹ̀ ni ẹgbà lọ rí mọ́lẹ̀ lọ́n làwọn bẹ̀ ẹlẹ́kẹ̀wá yóò ti lè marid àwòrán kan yàríkù ha wàyàtàbá kọ̀rù bí ha wọ́n fún ní àwọn ojú ewé kan àwọn tírà kan yóò jó tí àyàn wọn tó bá ti wá jó yóò fi ṣe tùràrí hmm, yóò fi náà sí àfi yóò fin tó bá ti ń jó yóò máa fi yóò máa bó ṣe àwọn tírà tí wọ́n fún pé kó jó yẹn yóò á máa fin sí ara rẹ̀ bí tùràrí. Hmm. ẹlẹ́ẹ̀kẹfà yutamtimu yutamtama yutamtimu bi kalami ghairi mafhumi yóò máa sọ àwọn ọ̀rọ̀ kan àwọn ọ̀rọ̀ kan tá à ní gbọ́tùmọ̀ rẹ̀ tí wọ́n bá sọ pé tamtama yutamtimu yẹn pé yóò máa kùn yóò sá máa kàn bí oyin ìkàlámù ń gbọ́ ìrìnmọ̀ fún pẹ̀lú ọ̀rọ̀ tá a mọ̀ tún mẹ́ láì mọ̀ pálí jẹ̀ nínú ẹlẹ́ẹ̀kejìlá àhíyáni yóò sá ìrùlmọ̀rídọ́ bísmí ìwásmí bàlàdí ì wà mùṣkílá ti ilẹ̀ ti já àmínà jìlíà nígbà míì dẹ̀ ní ẹ̀ ń tẹ́ lọ báwọn yóò máa fún aláàárẹ̀ yẹn ní ìró orúkọ ẹ̀ yóò sọ pé ẹ káàbọ̀ bàbá ṣẹ́gun bàbá wa olúṣẹ́gun ẹ káàbọ̀ ní ẹ̀kẹ́ àáfàá yísà ẹ káàbọ̀ àáfàá yísà láti ìbàdàn àáfàá yísà láti yóò dárúkọ lù tó wọ́n bọ̀ ẹ̀rí yóò fún un ní ìró wá mùṣkílàtì yìí tó tó ń dojú kọ kò ní sọ pé ẹ fi owó kan lẹ̀ pé òun fẹ́ wò bẹ́ẹ̀ ṣé ń dé ní òmà san tí ń ṣe yín hmm. wọ́n gba yín lójú létí lójú oorun lánàá hmm. àbẹ́ ti lówó rí òmà san àti gun mọ́tò báyìí àti gun mọ́tò báyìí gbogbo ẹ parẹ́ àbí àwọn ọmọ oríṣiríṣi yóò sọ alẹ́ ti já ah, mina tó ń bá wàhùn yóò máa sọ fún kó tó dé láti mọ̀ pé àjànú lẹ́ni yẹn lò lẹ́lómi ò kàn dúró báyìí hmm. yóò tó máa sọ. Mm-hmm. yóò máa sọ torí pé kọ̀rí inú tiẹ̀ àǹjànú tiẹ̀ ti ń lò yóò ti bá àǹjànú tó tẹ̀lé nìyẹn sọ̀rọ̀ gbogbo tó ṣẹlẹ̀ sẹ́nìyẹn sẹ́yìn ni ó máa sọ fún un ẹ̀rí pàrọ̀ tó máa ń sọ nǹkan yẹn ó máa ń bá a mú yékéyéké yàtọ̀ sáwọn tó ń mẹ́mọ́ o ọkùnrin kan wà lẹ́yìn ó ga ẹ̀yìn náà ronú ẹ̀ ó pupa báyìí nǹkan ọ̀tọ̀ nìyàn eléyìí yóò sọ bó ti rí torí pé àǹjànú tó ń tẹ̀lé wọ̀ bọ̀ ó ti fún àǹjànú tiẹ̀ ìgbà yẹn ló gbàǹgbà mi tẹ́rì tí ó dákẹ́ lọ àǹjẹ̀nú tiẹ̀ yẹn ń sọ fún un yẹn ó ti gbọ́ látẹ̀nu àǹjẹ̀nú tiẹ̀ nígbà tó jẹ́ pé wọn náà kì í kírun ò kì hmm? ọtí ni ẹmu ni zina ni oríṣiríṣi òwe sì tún wá kírun ò kírun ò ní ṣe ìrántí ọlọ́run láàárọ̀ ò ní ṣe lálẹ́ òye ṣe àdúgbò láì mìíràn ṣe tọ́nà rẹ̀ jù mo fẹ́ bẹ́ wù ò ní ṣe bísímìlà tí yóò máa fún ní rò ó wà ní ah! àfa lọkùnrin gbogbo tí ń ṣe nǹkan tó òun kò bí òun fún rẹ̀ ní sọ fún rẹ̀ yóò wá gbàyàn dáadáa. salisa aṣara ẹlẹ́ẹ̀kẹtàlá yaktubu lil maridi hurufan muqatta'atan fi waraqatin hijabin aw fi tabakin min al-khazafi al-abyadi wa ya'muru lil marida bi idabatihi ẹlẹ́ẹ̀kẹtàlá òǹtọ̀hún ó lè kọ́ fún aláàárẹ̀ yẹn àwọn aráàfin kan letters ni wọ́n ń pè bẹ́ẹ̀ lédè òyìnbó mọ̀kọ́tọ́à tí ò ń ṣe ọ̀rọ̀ kìí ṣe ọ̀rọ̀ kìí ṣe gbólóhùn yóò kàn jẹ́ àwọn aráàfin ni wọ́n lè kọ́ alif jim kìíní kan wọ́n ṣàkọ́ fi wárọ́kọ̀ ó lè kọ́ sínú pépà hmm? tí ó jẹ́ bí ó ń dè kan bínú pépà ṣá àwọn nǹkan tó kọ yẹn hijab ni o bí ọ̀fọ̀ bí ògèdè tí ò ní yé yẹn ni o a ó fi tọ́bàkìn tàbí inú àwo kan min khosafin àbí abiyanu àwọn àwo hmm. khosafin ni àwọn China àwọn àwo hmm. àwo àti mọ̀ tí pè láwo àwọn àti máa fọ́ yẹn hmm yóò kọ sínú ẹ̀ àwo funfun yóò kọ àwọn nǹkan yẹn sínú ẹ̀ wọ̀yá amúrìlmàrì yóò wá sọ fún ẹni tára rẹ̀ ò yá yẹn bí ìdáàbàtì ì pé kó ṣe kí ni kó yọ yẹn pé kó fọ́ wàṣúrùbí kó wá mú ó ní kéèyàn fọ́ kéèyàn mú àwọn kan wà bẹ́ẹ̀ yẹn ó ní kéèyàn kọ sínú àwo téèyàn bá ti mú kálámù yóò kọ àwọn nǹkan yẹn sínú àwo téèyàn bá ti wá kọ sí àwo funfun ni èèyàn ó wá fọ́ èèyàn ó mú àwọn ni ó wà bá ọ wọn kọkọ kú kọ sí ó ti mọ pálí jàǹdà nílò yẹn ló mm, bá jẹ́ pẹ̀lú mi tó bá kọ dọ́dọ̀ babaláwo tó bá ti mú fún ẹ lọ mú náà kó padà mm, ó dẹrú wọn nìyẹn ọlọ́run sànù wa àfa wa ni fa'in alimta anna rọ́jùlá sáhírùn tí ìwọ tó bá ti lọ ọ̀dọ̀ èèyàn kan tó o sì ti wá rí pé ẹni yìí onídán ni o olóògùn ni o àjànú ní ń lò ó fa ìyá àkàwà dàhábà ilé ó dọwọ́ ẹ̀ o àbí kò ṣọ́ra o kó má lọ sọ́dọ̀ rẹ̀ mọ́ o wà ilá tó bá kọ́ tó tó gbọ́ tó ń lọ ọ̀dọ̀ rẹ̀ ìtọ́bakọ àléyè kàkọ́ òlu nàbí sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ànábì ó ṣe mọ́ ọlá o kí lọ̀rọ̀ náà ànábì ni man ataka hinan ẹnikẹ́ni tó bá lọ bá alágbègbà tàbí adágbègbà tàbí yẹ̀mí wò fasọ́dákọ̀hù. Hmm, hmm bímọ yakul nǹkan tí ń sọ fún wa gbà á gbọ́ fakọ̀dì káfàárọ̀ bímọ unzila ala muhammad ọ̀ǹtọ̀n ti ṣe kẹfìrí sí nǹkan tó lọ́n sọ kàlífà nàbí wa munzila ala muhammad kí láṣọ kàlífà nàbí alukur'an ó ti ṣe kẹfìrí sí kur'an nìyẹn wa man káfàárọ̀ bil kur'an man huwa ẹ má ṣe kẹfìrí sí kur'an kí ló ń gan fún rẹ̀ kẹfìrí nìyẹn a jẹ́ pé ìmọ̀ lọ bá àwọn babaláwo àwọn tó ń yẹ nǹkan wò ká gbé ní kúrò islam pátápátá ọlọ́run kò ṣàánú wa ọlọ́run kò ṣàánú wa hadith yẹn afáwa wahid abdulsalam baali ni rọwá olùbazar afáwa olùbazar ló gbà wá wàhùwà hadithun hasanun bishawahidi hadith tó dáa ni o bishawahidi torí tá bá to àwọn ojú ọ̀nà tó gbà wá ó láwọn àdìsí mi wà tó jẹ́rìí sí bá a ṣe lè ṣàlàyé ẹ̀ nu ṣùgbọ́n tó bá wà ní mustalahul hadith ó mọ tí wọ́n pè ní almutaba'u wa shawaid ó ní wàrọ̀wá ahmed wàlá hakim àfáàwà ahmed nu musnad àti imam hakim mustadrak àwọn náà gbà wá wọ́n sọ hahahul albani sheikh wa albani àfáàgbà onímọ̀ hadith òun náà sọ pé hadith tó lálàáfíà nínú tíra àwọn sọ ihul jami ọlọ́run kò fún wa lágbọ̀ọ́yọ̀ rẹ̀ eléyìí tá a sọ yìí ó ní etí bàbá sọ nínú tíra àwọn àsọ́rí mélibàtàr fi ìtàsọ́dì lè sáàrọ́tì aṣọ́rọ̀ àsọ́rí mélibàtàr fi ìtàsọ́dì lè sáàrọ́tì aṣọ́rọ̀ ọlọ́run kò láwa ń bẹ àwọn àmì yìí tá a bá ti rí ká jìnnà sí ń tàn kéèyàn tó lọ báyàn ká béèrè láwọn afa àlìsùnà ọlọ́run fún alágbọ̀yọ̀ ọ̀rọ̀ rẹ̀. wa sallallahu ala nabiyina muhammadin wa alihi wa sahbihi ajma'in wa sallama taslima kathira kathira wa rahmatullahi wa barakatuh.